ẹ jọbọ ọkan sínú wàdó ọkan jíwẹ màtìmẹ pẹrẹnu mi ní sewo azọwẹ dèmí xɔgbónu tome bọnà xɔgbónu tome bọbolo òkpèròkpo bọyé kablo òkpèròkpo dandamẹ yẹrọnà blo ẹmọ àdè kònjé finẹ ẹkan sínú sọdẹ alọdẹ bó sọbi ọgbẹbọdọ níjà gbọjẹ igbe bọyé nọ tàwọn bóze alọ bóze kan sínú bọdọ níwá ìgbọjẹ bọ kan sínú sọ ìgbọjẹ bọ gbọjẹ nẹ mẹwẹ kan sínú de kpɛkpɔ azãwo pɛpɛpɛ wɔ yesɔ ɖo na hãsinɔbo ɖɔ dandame parakue anafo ɖe ekplɔ ɖe ena nubo kpatsa hãsinɔ kaka lobɔ nye bɛ fi tsegbo asi tsegbo mi dze paraku tome bɔn ete zɔn nye ka ye paraku tome azɔ eze mi to ne me bɔn azɔnɔ ɖe kpɔ gege lobɔ hãsinɔ ɖo te ne me bɔ hãsinɔ mɔnɔ yi bɔn vitsire no kuvɛ nu akɔye ye nɔ zenu vi bɛ nɔ ya azɔ mɛ o minɔ ko katã kaka lobɔ nɔ bakpo nɔ avi nu bonɔ yi wɛ nje azɔme koko dze kan sinu no nubunu lɛ kɔ akpebe pɛɛ mɔna yɔnu vi kan sinu yi dɛtɛ kpowɛ na kɔnu eden ti bɔ na igbɔdze bisimilayi rahman rahim alahu la ilaha illa hu hayɔl kɔyɔ sinatu wala anahu lahu ma fi sama waati wa ma fi larde. أنت الذي يسوع يده إلا بهدن يالله ما بين يدي وما هدفا ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم mi lè di ẹ máa mọ akpẹ́wò tẹ́rùn kan sí náà ẹ̀tẹ̀ inú pẹ̀rẹ́ kan sí náà náà dèzí àpò mẹ́bò náà tẹ́rùn ẹ̀dẹ́n tv ẹ̀tẹ̀ inú pẹ̀rẹ́ Mi lesu mi nan idak pou men bunan zedo nou sinan. Il ou el pous la sansonet, euh, si maten deden. Mersi, blavo!